الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده تعالى ونستعينه ونستعديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وعلاه لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبيك محمد سيدنا محمد وعلى آله وأصحابه ومن اقتدى بأثره واستنى بسنته إلى يوم الدين أما بعد أنا أقول ọba láti ó tún fún wa láǹfààní láti lè jòkó lórí bí àsìkò ṣe máa wọn lọ bàtà bẹ̀rẹ̀ pé wúra wúra sẹ́wà síwájú ọlọ́run ọlọ́run kó jọ lọ́sàmùṣẹ́ fún ọlọ́ èròǹgbà wa lórí ìjòkó láti máa gbọ́ àìdá nínú mọ́ṣáláṣí ni àbí ní ìta rẹ̀ ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run àlàyé lórí àwọn àdàbọ̀ Muhammad ọlọ́run mọ́ṣáláṣí ló kún fa dáadáa ìkẹ́ àtàánú fún aláyé bí àtìlẹ́yìn kí ọlọ́run ìrọ̀lẹ́ tí ó jábọ̀ ní bára ọ̀rọ̀ tí wá lórí mọ̀nà ìlúrí àlàákédà tẹ̀tà ọ̀hìn ìdàgbàsọ́kàn ìjọba sọ̀sọ̀ ọlọ́run táwọn kírètì lẹ́ẹ̀kan àwọn sọ̀rọ̀ lórí lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀ méjì àwọn olùkọ́ àti òṣèré wọlé máa yóò sàn yóò dáa jù kánú mẹ́nuba ara lọ tí bàtà sì ń tú táwọn fi ń ṣèdánilẹ́kọ̀ọ́ fúnra wa òun náà láti ní àmàṣúrò fi ṣáré àṣàlátà oṣù àwọn nǹkan tí a nípa bá nínú àlàyé nínú sàlásàtò oṣù àwọn ìpìlẹ̀ mẹ́ta tàbí káàkiri àdìkòṣù àṣàlátà àwọn ìpìlẹ̀ mẹ́ta tí dá lórí akílẹ̀ ti tọ̀rọ̀lẹ̀ bàbá wa Sheikh Muhammad Abdul Wahab rahimahullah bàbá ló kọ tírà yẹn a ní bàbá kọ gẹ́gẹ́ bí mẹ́ta yìí àjákọ ọ̀rọ̀ lẹ́tà kì í sọ̀rọ̀ ní tíra náà ìyẹn ní pẹ́tà bá ka ewé rẹ̀ ó ti fẹ́ pé ewé márùn láti bí ẹgbẹ̀rún ọdún bíi mélòó kan sẹ́yìn àbọ̀bọ̀ ọdún mélòó kan sẹ́yìn làwọn tí wọ́n ń ṣe àgbéyẹ̀wò àtúntọ̀ lórí ara ìlú ọ̀tíra ìpínlẹ̀ tọ́lọ̀ ní tíra ìní barikade torí pé tírètì tó lè ṣe pẹ̀lú ìpìlẹ̀ ẹ̀sìn kẹ́gbà máa ń ṣe sọ ní gbogbo ìgbà tí a bá fẹ́ ṣèdánilẹ́kọ̀ọ́ lórí tíra ìkọ títà dé nínú àkọlé ọ̀rọ̀ bàbá kankan tá a fẹ́ bẹ̀rẹ̀ sí náà ṣàlàyé ẹ̀ gẹ́gẹ́ bá fáwọn tó ṣe àlàyé lórí Abdullahi bin Muhammad Al-Bani ló ti ṣàlàyé lórí ẹ̀. wọ́n ní kọ́ọ̀lù bàbá ní gbólóhùn tí sheikh mọ́tàtọ̀ ààbò sọ wípé àlùwùdà nínú àwọn arúgbó àgbàsáì ó láwọ̀kọ́ àdùnnà ọ̀lá ọ̀lá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ wàyí ẹni masala ti kú la ó ní masala tí bàbá ṣe ń dọ̀ ha fẹ́ sàlẹ̀ fún ọdún tí ra ẹ̀yẹ kan ó lọ ní masala àkọ́kọ́ wọ́n kò là sọ́tù àlàyé ló lẹ́nu la kọ́lákọ́nà wọ́n rúzàkọ́nà wọ́n lẹ́nu ẹ̀tọ́rọ́kọ́nà àmẹ́là wọ́n arsala ìdẹ́nà ọ̀ṣúlà ìyàní tẹ́kisì ní ẹ̀dẹ́ mi yẹn tó ti ọ̀rọ̀ tí mo sí bó ṣe rí yẹn àkórí rẹ̀ bẹ́ẹ̀ bàbá yà àkórí rẹ̀ ojúbù tọ́ra àti ọ̀sù ọ̀nà ẹ̀mí kátẹ̀ ló ti ṣe ọlọ́run kí a sọ̀rọ̀ ọlọ́run máa bá. kọ́ọ̀lù ánàlá ọ̀làkọ̀là tàbá yìí pé ọ̀rọ̀ tí wọ́n sọ pé ánàlá ọ̀làkọ̀là dáadájọ́ ọlọ́run wà lálùdá àlàyé àti àwọn ayé tó pọ̀ bẹ́ẹ̀ tó ń tọ́ka lórí ẹ̀ wà lórí pé dáadájọ́ ọlọ́run dáwà àti sọ̀rọ̀ lórí ẹ̀ ní ìjẹ̀dógún táàrẹ lórí tó claim ownership of human being tó ti lórí rẹ̀ kọ́lá tí ìṣe àti ìrẹ̀ tó claim rẹ̀ ni mo ní ìlú dá tó ti nínú àwọn ayé yìí ọlọ́wọ́ fọlẹ́kọ̀ọ́kún wọ́n mẹ́ta tààrẹ ọlọ́wọ́ bá ló dá àti mọ̀kú tẹ́ ṣe kọ́ọ̀lùkù nínú ọ̀rọ̀ tí wàá tó sọ yẹn wọ́rọ̀ sápọ̀ náà ó lè pèsè jẹ wọn fún wa ó ní wàhálà ayé àti àlàdá ìka ayé kẹtì rọ̀ ha àtúntò ayé àti fìdí rẹ̀ múlẹ̀

ẹlẹ́kẹta wọ̀lámi ẹ̀tọ́ kìnnà amẹ́lá ó dá wa ó ń pèsè jẹ fún wa fún wa kò á fún wa ẹ̀rẹ́ ẹ̀rẹ́ máa jẹ́ bó ṣe wù lọ. ó ní àárín wa ayé ọ̀rọ̀ tó fi mẹ́lẹ̀ pé afa ṣèlè tó sẹ́ẹ̀rù ni àdàmà ọ̀làkọ̀lẹ́ tún àdàfà pa àdá ẹ̀ lásán. ìyẹn ni pé ọ̀hún dá wa káma jẹ káma mú lásán. ajẹ́ fún wa ní tọ̀sọ́nà lórí bá ṣe jẹ bá ṣe mú bá ṣe lòṣèdáyé wa. وقال تعالى أتولى إبني أيحسب الإنسان أن يترك سدى sọ́wọ́n ni yóò máa rò pé àkàndáhùn lásán ni so ìyẹn ni pé ó yẹ ká máa bèèrè kí ni purpose of creations so ti kí ni purpose of our being on this earth kí ló dé ká máa pẹ́ kan lórí rẹ̀ kí la wá ṣe sábà wọ̀ náà ni àbáwá jẹun àbáwá bímọ bọ́ọ̀lọ́pọ̀ ṣe ń rò so ti àbáwá sùn say that mẹ́sẹ̀jì àgbẹ̀rẹ̀ kó dìrí bá mẹ́sẹ̀jì máa ń ká ẹ̀dùn òfò tó gbogbo kiri ìlú ẹ̀ka náà pé òjíṣẹ́ òjíṣẹ́ sẹ́wọ̀n pé lóyún láyé náà sí òjíṣẹ́ náà ti ti fẹ́ yàtọ̀ ti fẹ́ pọ́ ti fẹ́ pé bá àmà ìtọ̀ láàrin àwọn òjíṣẹ́ ọlọ́wà tòjíṣẹ́ òkúrọ̀ tálà kọ́kọ́ wọn tálà ẹni ìgbẹ̀yìn wọn gbogbo ní ìgbàgbọ́ wọn ní láti give account àbíkásẹ̀ eh, research lórí ẹ̀ tálà kọ́kọ́ òjíṣẹ́ ọlọ́wà tásìlóyún ẹni ìgbẹ̀yìn tábà ti ní àkọ́kọ́ tá a bẹ̀rẹ̀ ní ìwòlè sí wàhálà fún wa àwọn wọn lọ lóṣù lálẹ́ ìtẹ̀lẹ́ àtọ́nú ìfọ̀ àlẹ́ ìsẹ̀lẹ̀ àkọ́kọ́ òṣìṣẹ́ tọ́lọ̀ náà yàtọ̀ sáà nàbí ọlọ́run tó já ànábì ìlú òṣìṣẹ́ lóòrùn yìí wà á kí wọn wọn nàbí ìlú Muhammad sallallahu alaihi wasallam ẹ̀dọ́ tó ti sẹ́ bẹ̀rẹ̀ ànábì tó tó ti sẹ́ ànábì Muhammad ìlà láàrín ní ìyàbá àná kò sáà nàbí ìlú ìkíni o lẹ́yìn rẹ̀ àwọn àsìntà ìyẹn tẹ́lá lọ yẹn yóò ti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrújú dànù fún yẹn nínú ìrújú tí ó tún dànù fún yẹn tá níbi ìsàbáwá dé wọ́ ṣé pọ̀ wá jíṣẹ́ mi á sì bọ̀ lọ pé pọ̀ tí máa ń bọ̀ kò wúṣẹ́ mi wá o iṣẹ́ àkọ́kọ́ ló wá ṣe kí ni wàá parí tó bá tó bá jẹ́ yóò wá tó bá jẹ́ sẹ́gbẹ́ táyọ̀ iṣẹ́ tó bá ń gbẹ́ yìí torí kò ní sẹ́mi lẹ́yìn rẹ̀ èèyàn bẹ́ẹ̀ ni ó tún máa jẹ́ ìsìn fún gbogbo àwọn anadíyà Smoke and tí wọ́n kẹ́kọ̀ọ́ lágbóra ahmed as a word as a messenger as a prophet about don't fall. fall. gbogbo àwọn èèyàn ìwé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jábọ̀ lọ fọ́ọ̀lù sínú tó ẹ̀ka fọ́ọ̀lù sí ìyẹn kọ́nà fẹ́ sọ lórí oníbàárẹ̀ nílẹ̀ òwòsù ìlà ó bá rán òjíṣẹ́ sí wa àdábì kọ́lá kọ́kọ́ òjíṣẹ́ àlùkọ́ni sọ pé kólú sọ fún wa máa tún tún ní ìdá àwọn ìbẹ̀rù oṣù èmi kọ́lá àkọ́kọ́ alátàlá ìyẹn náà òjíṣẹ́ ọlọ́ ìyẹn kéèlú kọ́lá àkọ́kọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àtọ́lọ̀ tó máa ń ṣe ó tẹ́ sí báyìí àwọn àgbẹ̀ lọ́wọ́ tó sáájú àwọn òjíṣẹ́ tó wọ́n sáájú rẹ̀ náà ó wá sọ fún mi pé àwọn aláìlá ọkùnrin tó ní iná àṣà náà ilé ikú rọ̀ àwọn aláwọ̀ فاستخرجهم كما أرسلنا إلى فرعون رسولا gẹ́gẹ́ bá a ṣe ló ti sẹ́sí kiri sí faraó ayébára mọ́kà kò lè yẹ òní tí wọ́n sọ fáwọn òdó àwọn ògbọ́n òjíṣẹ́ ní tí wọ́n tábù lọ ṣáà wọ́n tábù lọ ṣáà wọ́n dẹ̀ nínú ọ̀nà lórí nípa iṣẹ́ àwọn àdébí ọdún tó ti kiri tó kọjá mẹ́rin náà ó ní wájú mẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ bàbá wípé fàmílà àtọ́ àwọn òkà àmàlẹ̀ ìjànà gbogbo ẹni bá tẹ̀lé òjíṣẹ́ tó ń sọ wọn pé wà mẹ́rin ti ìrùwà wọ́n lọ sùúrù náà ẹni bá tẹ̀lé àwọn àti àtòjíṣẹ́ rẹ̀ yùdíkìlù jannati yóò fi wọ̀ sáré jẹ́ náà ọkọ̀ sì tẹ̀lé wà mẹ́rin ti wọ́n lọ sùúrù náà yùdíkìlù náà sọ wọ́n sí pọ̀ àfẹ́ àtẹ́tí kiri ẹ̀ lè tí ìbátẹ̀ láfà tó wọ̀ ẹni tí gbọ́dọ̀ látẹ̀lé kí ni òjíṣẹ́ Allah àwọn ẹ̀tọ́ wá kọ̀lọ́pùtì wọ́n ti explain memory wa wọ́n wà wọ́n sọ pé tọ́ ọba ti gbọ́ ọ̀rẹ́ yìí ọ̀nà owó ló jẹ́ ẹ̀sọ̀ tó sọ́nà tí Muhammad àbíta lẹ́nu Musa àbíta lẹ́nu Musa alayhi salam tó bá ti Musa àti Musa ni yóò ṣe wàhálà ẹni tó bá bẹ̀rẹ̀ sí nílò ó ti palẹ̀ pẹ̀lú gbogbo sẹ́yìn so simple arithmetic tá a lè ní láti bá àkàrẹ̀ wa sọ̀rọ̀ táwọn ọmọ rẹ̀ lórí kíni من يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار lórí náà ọ̀rọ̀ gbẹ̀yìn lórí ẹpisọ̀dù yẹn pé wọ́n máa ń la àṣọ òwú dáhàlà náà ẹni bá tọ̀tò níṣẹ́ kí ló ṣe àdìsí kan àti ìdí kára tọ̀ dára àdìsí àdúgbò rẹ̀ náà lọ́dún yẹn lọ́wọ́ àìmú ó lọ́dún bọ̀ mọ̀hánì káàtó lọ́wọ́ tó wọ́n sọ pé wọ́n ní mẹ́rin kúlù ọmọ ó ní gbogbo àìlúmọ̀ ní gbogbo owó wà jẹ́ta ẹwà ló ti ní fàásì kìí ṣe mọ̀ mílíọ̀ ìyẹn kí gbogbo tí ń jẹ́ ìyẹn tó bá sẹ̀ láti nàgbà rẹ̀ nínú ẹgbẹ́ ní ọmọtò lẹ́nu ọmọtò dáàmà gbogbo ọdún náà nàbẹ̀ sí gbogbo ẹ tó máa ń sẹ̀ lẹ́gbàá tá ní ṣe kí tó ti dá ìrọ̀lọ́ lọ́gbẹ̀ẹ́ ní ọmọtì gbogbo àìlúmọ̀ ní ni wọ́n wà jẹ́ta ẹ̀ ńlá mẹ́ni àbẹ̀ àyà ẹ̀ bá kọ̀ ìyẹn àti ẹni tí sẹ́yìn bá dọ́dọ̀ àwọn sàbẹ̀lẹ̀ pé wọ́n lè yá àbáyá Rasulullah tàbí tí ó wà kọ́ ìlú ti ṣe ọlọ́run tí ó fẹ́ bọ́ ìjẹ́ náà nìyẹn ó ní man àtọ̀ àánú dára lẹ́nu jáde náà ẹni bá ti tẹ̀lé ni yóò ti rí wọ́n máa ń asọ́ ni ẹni bá kọ̀ tó lóun tẹ̀lé ni fàkọ́dà àbà òun ló kọ̀ mọ́ òun ti rí mọ́ wà lè jẹ́ náà tó ti àdéhùn lọ́la fẹ́ làgbára ẹ̀ náà kọ̀ láàrin àtòjíṣẹ́ rẹ̀ wọ̀yẹ̀tà ẹ̀dá òhun dàgbàwà rẹ̀ ó ní pọ̀mí ìyáṣẹ̀wà wákìlì wọ́rọ̀ sùnà àtòjíṣẹ́ rẹ̀ lẹ́kùdà àndẹ́kì kọ̀lẹ̀ ìlà fún mọ́nà tàbá kẹ́rọ ayé rọ́sùlù yẹ́sùlù subhanahu wa ta'ala ní wà ní kúrò náà ìyẹn ní bàbá wàrà define mẹ́rin wà wọ̀ sóòlù àwọn mẹ́rin wà nàbí yìí nà Muhammad tàǹtà pẹ̀lú ànàbí gan profile ànàbí biography rẹ̀ ó darí ó bẹ̀gẹ̀ sùlọ́bà sọ̀rọ̀ pẹ̀lú yàrá ó lè fún wa tálẹ̀ nàdàdà ó lè pẹ̀lú yàrá ẹ̀ dà wùdú dà wù ó wá dúró tí ò kọjá là rẹ̀ ẹni bá ti kọjá là rẹ̀ lẹ́sìn ló wọ́n náà yóò lè kí ni òun náà yóò mọ̀ náà ثم ذكر على تأييد وجوب طاعة الرسول بل عمر ولوري ọ̀rọ̀ قاتل الشريف قالوا والثانية على قاتلته ألا تجد أن الله لا لا إله الله olóòrùn yọrù ṣẹ́gà wà ló sọ yìí mú mọ́tàlù ọ̀há àwọn átíkù tó kọ́ ni ọlọ́run ní òun ò ní yọrù ayélujú ṣẹlẹ̀kẹ̀ máa wò kíkà lóru pẹ̀lú yọ pẹ̀lú rẹ̀ ká associate anything pẹ̀lú rẹ̀ fíìmù ìbàdàn ti làmàlà kò mú kọ̀ọ̀rọ̀ kò gbọ́dọ̀ já nàbí kò gbọ́dọ̀ já màláìka àtàdára suma wàlà àbí yìí mùsàn bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ já nàbí kan náà àbí ọ̀nà àṣàlàyé wọn lórí ẹ wọ́n tẹ̀lé mi kọ́ lóko tààlà á yẹ ẹ̀mí ilẹ̀ tọ́lọ̀ fi ní sọ́tà jíìmù tó fi ní ọ̀yẹ́ pé òun ò ní gbà kéyìn wọn asosiyeti kankan mọ́kiri o mọ́ wọn àwọn bọ́ọ̀lù sẹ́mi ó ní wà á nà mẹ́sàgídá lè gbogbo àyè ìjọsìn pátápátá oríkèé ìjọsìn pátápátá tọ́ ló ní ṣe fàlà àtẹ̀lẹ́wù máa wà ní àhàdà ẹ má pè nìkan pẹ̀lú ọlọ́run ẹ wá rẹ̀ ṣe kíá abẹ́ ẹ̀ pààrẹ̀ ẹ̀ tẹ̀ má rẹ̀ ṣe kíá tó ó ní ó lọ́kùn gbogbo àdúrà tó wọlé sínú ẹ̀ láyé tó bá ti ní yá Allah nínú ẹ̀ gbọ́dọ̀ fi yá Muhammad bẹ̀rẹ̀ yá tó kù yá Allah yá Rahman ẹ̀ kì í ṣàdúrà sún mẹ́rin yẹn. àwọn bẹ akitibiri wá ìsọ̀rọ̀ fèrè wá wá wá tí wọ́n ti tó ẹ̀rọ ìgbẹ́rẹ́ wọ́n ń pè mí ẹ̀ fàlà àtẹ́lẹ́wò máa àwòrán yìí àhàdà ẹ̀ gbọ́dọ̀ pé kẹ̀kẹ́ pẹ̀lú dání pẹ̀lú àwọn wọ́n ń pè pẹ̀lú ẹ̀ tọ́nà ò bá dáyà lójú lọ́pẹ́ ẹ̀ kọ́ ọ̀nà dásà kan gbà kan wọ́n ní kùrọ̀ àjẹmọ́ ẹgbẹ́ kó tó jẹ́ ọ̀lẹ́gẹ́ àdúgbò torí pé we believe in magic ẹ ti gẹ́gẹ́ ọlọ́run súnà kẹtù wọn lò súnà ló bá ẹjọ́ ìṣẹ̀lẹ̀ kì àwọn súnà ọ̀nà tó ń gbà ṣiṣẹ́ rẹ̀ because kò sọ bá tó ń kádàrá tẹ́sán ní kùránì pẹpẹ tó tó jẹ ìyá bẹ́ẹ̀ pa ó ó bẹ́ẹ̀ kí kùránì ò sí gẹ́gẹ́ so no so aláàrin ìgbọ́dọ̀ yé wa bẹ̀rẹ̀ wọ́n fẹ́ gbé ìkúrò wọlé kùránì ó fàkùn díẹ̀ òkùnrin ẹja lò ìdánilẹ́wọ̀ kí mo pè é tán nìyẹn ẹ wá rí pẹ́ni tó fẹ́ ka kùránì tó ló fẹ́ kó jẹ́ sí o ẹni ta ló ń gan ta ló ń ta ló ń àyẹ̀wò àwọn omi sẹ́nu mi nìyí tó ní gbà kọ́ sọ́nà ọba dada sẹ́ni rẹ̀ tó mọ bẹ́ẹ̀ wọ́n bá dẹ̀ sọ wọ́n ní wọ́n lọ́nà zè mí nà lọ́kọ̀ọ́ àyè máa wà ṣìfà wà rahmatun lil mu'minin lil mu'minin sẹ́ni tí ìṣègùn mi nínú sọ̀rọ̀ náà lẹ́tí pákẹ́tì ní sàkùnrin àti bẹ́ẹ̀ rẹ̀ kọ́ ni àgbàkùnrin àti fún kéfì tí ò dọ́rọ̀ mọ̀ rárá wọn lọ bá gọ́ọ̀mọ̀ kan sàkùnrin àti ní kábà kábà láti lọ bá sàkùn ìyẹn wo nítumọ̀ náà kò ní ọ̀rẹ́ lọ́wọ́ ẹ̀ sàkùn lọ́fẹ̀. so chairman ìyẹn wo ìyẹn wọn ní kùránì wọn yẹ kùránì táwọn wo kùránì táwọn ẹgbẹ́ ti ṣùgbọ́n aláwọ̀ yìí ó wọ lẹ́yìn rẹ̀ bàbá yìí ń tẹ́lá lọ wo àkọ́kọ́ yẹn ó ní wọn náà yìí wọ́n sàlà ọ̀rọ̀ tá a sọ gẹ̀gẹ̀ láyà yẹn ń tọ́ka lórí pé ojú ìtàn òṣèlú wa ọ̀rọ̀ yẹn ní ká sọ ọlọ́run lọ́kàn níbi gbogbo kan ká lẹ́ni tá a lẹ́ni tá a lẹ́ni tá a tawhidullah fil ibada tabarki ma aka sura al-fatiha ani alhamdu liman lillah ọgbẹ́ ló ta ní allah tẹ́lá tó pé alhamdu lahu alhamdu lillah rabbil alamin arrahman arrahim ẹ eh? maliki yawmiddin ìrẹ́ ló ní kápá ọjọ́ ẹ̀san ó yá ẹ̀rú wa bẹ́ sáìn àwọn abẹ́ sáìn láwọn ènìyàn kí ni situation wà lá o ní ìyá àjànà a word of testimony ìrẹ́ ní sẹ́kìnì ní ìmọ̀lá sí ẹ̀rọ wọn lágbára àdéhùn ìjọba ọ̀nà is a promise that we need to fulfil that gbọ́dọ̀ wà wọ́n láti ìrẹ́ ní sẹ́kìnì ní ìmọ̀lá sí wá ìyá àjànà ọ̀dọ̀ rẹ̀ ìrẹsì ní ìmọ̀lá wà lọ́wọ́ lọ́rẹ̀ ajá pé kò sánmọ́ fẹ́ni tó kírun àṣùbà tó ka fatia ó tún wá wọn ọ̀sẹ̀ kan tó fi ń sáré ó pè lásọ ìyàwó rò ẹ ti kẹ́ ẹ̀ tó tó ní kó ti kọ́ntradìtì àlámọ̀rí àárọ̀ yẹn àbí kó wá gba ilé bàbá kan ìyá kan lọ pé ẹ̀yin náà làwọn bá wọn ìrànlọ́wọ́ yín àjáde lọ sòkó lábára kan á gbọ́dọ̀ máa tọ̀ ọ́ yẹn nígbà wọn ká fati àwọn ọ̀gá ká mọ ìtumọ̀ rẹ̀ náà nígbà wọn dúró lórí sọ́ọ̀tà fati àyè náà. wọ́n kọ́ jẹ́ àfi àyà ti kẹsì ọ̀jẹ̀ dá náà yà ń ṣe. a lè wá àwọn àyà tó pọ̀ tọ́lọ̀ kọ́ fún wa pé ẹ̀bọ mi ò fẹ́ ẹ̀bọ ni àwọn ọmọ nǹkan ti gbé gbé tó ń ta àyà tíkẹ́ẹ̀tì ìyẹn náà bá ìgbà tọ́lọ̀ ti ka kó lẹ́gẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ sí i àtúmọ̀ láwọn ẹgbẹ́ wọn tó yá àfa ni wọ́n tẹ́lẹ̀ sáfà àlùfà ni wọ́n ṣètì ẹ̀hẹ́n sọ̀rọ̀ àfa nù ẹ̀wá ní dàda kì í ṣàfà ẹ̀tọ́kẹ̀ tó ti ti di common language common title táwọn fún ẹni tí máa ń olùmọ̀ ẹ̀sìn kò ní ṣe bẹ́ẹ̀ onímọ̀ ẹ̀sìn kò ní ṣe bẹ́ẹ̀ náà wọ́n bá mú ọlọ́run bẹ́ẹ̀ àtẹnu ìmú pẹ̀lú ọlọ́run wàá ẹ̀yìn àwọn tí ń ṣe kì í ṣe pé ìwòye sẹ́bọ̀ sọtí kò wá tún lè pẹ̀lú ẹ̀ ẹnu àtẹ́nu kí ni o àwọn ti ń ṣe kò ní ṣe yóò sọ pé kò dá àbí àwọn tó tún wá ṣe náà tó dá pé iṣẹ́ nílé àtúnbátúnbá na ọkọ làtà àná ọlọ́pàá àti ìjọba sọ pé wọ́n náà lè lọ ọ̀rẹ́ ìgbà dìgbì lójú fún ọ ọlọ́run mi ò yọ ọdún fáwọn ẹ̀rú mi kí ni o èsì kìfìrì kábùkà pẹ̀lú mi ò lórí ẹ̀ ajẹ́pẹ́ bóòlù náwó lè ẹrú ó sì gbà ní ìrọ̀rùn ọlọ́run tí máa mú kan ní pẹ̀lú àpá kò lè sínú ẹ̀yọ́ ọ̀nà tó bá samana láàárọ̀ kò lè samana lọ́sàn tó bọ́ náà wọlé kíni kò yọ́nú sí olóhùn yọ́nú ìyẹn ní pé bá bẹ̀rẹ̀ pé àti ẹ̀gbẹ́ olóyọ́lọ́ nínú à èrè lọ́wọ́ ló pọ̀ ó sì yanjú rẹ̀ ètò ọmọ ṣe kíni tó yọ ọlọ́ pílìsì rẹ̀ ọlọ́ gbogbo tó lè pílìsì rẹ̀ lọ́wọ́ sálàyé since banana ó ṣàlàyé ìfàlẹ́ bọ̀ Muhammad pé mo láyé kí rẹ̀ since ọ̀tọ́lọ́ láyé fún ẹ̀nà láàrú hẹ́bù tàwọn àbí ó ní mo nífẹ̀ẹ́ àwọn tó máa ń tutù bá àṣẹ ti ní ẹ̀nà láàrú hẹ́bù tàwọn àbí mo nífẹ̀ẹ́ àwọn tó wọ́n yọ ẹ̀kún mo tàtọ̀ ìhìrì mo sì nífẹ̀ẹ́ àwọn tó máa ń ṣe yí mọ́ ti máa tó nífẹ̀ẹ́ báyìí ẹ̀nà láàrú hẹ́bù mọ̀ọ́sì ní ó nífẹ̀ẹ́ àwọn tó máa ń ṣe dáadáa ìnà láàyè máa lẹ̀rí rẹ̀ tààtọ̀ wọ́n ní mo máa ń bẹ pẹ̀lú àwọn tí wọ́n máa ń tẹ̀lé lásẹ̀ rẹ̀ wà lẹ̀rí náà wọ́n mọ̀ sí inú àtàtọ̀ ń ṣe dára àtìmẹ̀ tó ní bẹ̀sẹ̀ àtìmẹ̀ tó wà pẹ̀lú ẹ̀ náà wọ́n ní sùn mùsọ̀nẹ́f ó ní náà sùn mùsọ̀nẹ́f bàbá ìyẹn ṣe fún ọ̀dọ̀ wà tó wá sọ pé wà lágbádá kò lù kọ́nà inú àmàlà ẹ̀ka tẹ́jára sùn mọ́nà àgbọ̀dọ̀ aṣọ ṣètùmọ̀ pẹ̀lú wala nabiyil mursal anabi taara gaamu anabi ọ̀rọ̀ taara akọrọ segin akọrọ araso ṣe tuma mata ni ma'aluwa pẹ̀lú Ọlọ́run tó wọn làwọn ọ̀rọ̀ tí wọn ara wọn tí wọn tiẹ̀ tó bá tẹ àwọn anabi ọ̀rọ̀ tí wọn So ṣe tuma mọ náà báyìí sọ ọdẹ tẹtí rẹ wọlé gbọ́ kò sí táwọn òbí lè gbà lọ́dọ̀ náà yóò rẹ pé káà ní ìwòye àwọn segin ni àwọn gbà á so ọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ máa ká yín lára. wọ́n dé tí wọ́n dé oríṣiríṣi lẹ́yìn àwọn tí wọ́n ti ráyè mo máa sọ̀rọ̀ ṣí àfún wa àbí àrọ́ fíkọ̀ ṣí àwọn sọ yóò máa sọ pé tètè báyìí kéde bíi tí àwọn ànábì ọlọ́run dé àwọn ọmọ àwọn ju bẹ́ẹ̀ lọ tó bá àwọn ọmọ àwọn ju akéde àwọn ànábì ọlọ́run lọ. so oríṣiríṣi nǹkan lẹ́yìn àgbọ̀ tí wọ́n máa sọ àwọn ẹgbẹ́ tẹ́lẹ̀ sí so bẹ́ẹ̀ náà lónìí so àwọn táàbà ní ojú ọ̀nà ló ti bẹ̀rẹ̀ àmì náà ti bẹ̀ lágbo ilé wa kọ nítòsí wa kátráì ká má fi wọ́n wé ẹtìkẹ́tẹ̀ àwọn yóò forí balẹ̀ fẹ́ dá ọlọ́run ẹ̀dá ọlọ́run tó ti ẹni tí ó jẹ ẹ̀gbọ́n jù kí ni wọ́n forí balẹ̀ fún wọn kódà ẹni tó ti kú nínú wọn wọ́n lọ bí sàárè wọn láti lọ ju ìwó tì wọn tòun sẹ́tọ̀ òjò kọ́nu mọ́sálásí kó o ṣe nínú wọn òjò kó sẹ́mọ́sálásí ọlọ́run náà pé torí bí sàárè àwọn tó jòjò ti ṣé kò wá burú dá kátó pé kò lè bẹ ọlọ́run ẹ̀fẹ́ lóru nínú yàrá rẹ̀ kò lè bẹ ọlọ́run nínú mọ́ṣáláṣí kí ni mọ́ṣáláṣí ọlọ́run ṣùgbọ́n wájẹ́ ní gbóni gbólókà ní sàárè ẹgbẹ́ rẹ̀ ẹ̀dá ọlọ́run kódà ìbá jẹ́ nírí àṣùpáwọn ẹ̀mí rẹ̀ sí kó jẹ́ kí ló rí ẹ̀rí rẹ̀ tó tí ó bá ti mú wájú kó ní sàárè sáǹfààní fún ẹ̀dá kan láti lọ jòkó nú ètò wọn lè jẹun sáré ẹ̀jẹ̀ lè kàn sí fún wa lọ́rọ̀ tí wọ́n sọ yẹn lámà ọ̀rìyà bí Rasulullahi sallallahu alaihi wasallam ilà fawqa sab'a samawat nígbà tó máa níbi ìbò sábà kejì lọ lókè sábà kejì lọ àwọn sọ̀rọ̀ yẹn náà ni àti sísan ìtúndínláwà dáa سليمان لما وصل جبريل عليه السلام إلى موقف موقف نما تجيب له ذلك أن صفى نبوة محمد يقول هنا أكف ìdílé títí dúró ah. ní a sọ́jọ́pọ̀ ní lẹ́wọ̀n gírèdì ní onítọ́wọ́ ti dúró ti dúró ní oye kọjá ní ó ṣọ́rọ̀ bẹ̀rẹ̀ ní àà una yufarriqu al-habibu habiba sẹ́ni tó lónìí fẹ́ ti fi ra wá lẹ́lẹ́lẹ́ àwọn oníbẹ̀ẹ́ ni ibi tí màá ti dúró lè ó ní sọ orí tí ń bá kọjá bí inches kan ìparun dé mu so ajẹ́ kí wọ́n ní lẹ́rù wọ́n ní wọ́n ní lẹ́rù so ti lọ́lọ́pọ̀ ní sọ́kà pé láyà súnmọ́ lọ́wọ́ àbára àbọ̀rọ̀ mú wọ̀nyẹ́ fẹ̀rẹ̀ àyùnlẹ́ mẹ́rin mọ́lẹ́kà tó gbọ́dọ̀ sọ̀kalẹ̀ wá kó fẹ́ lóyìn lọ́wọ́ ara pé kí pẹ̀lú ìyọ̀ǹdọ̀ọ̀lọ́ pẹ̀lú ìyọ̀ǹdọ̀ọ̀lọ́ àwọn àdájọ́ ọlọ́run bí tí wọ́n nígbàgbọ́ sọ́nà ọba dẹ́dàdé bíbí àwọn ọkọ̀ àṣìṣe tẹ̀lé pẹ̀lú wọ́n tún máa challenge àwọn ẹ̀ka lọ. yes kàmájà àfẹlẹ àṣà lámà ó dìkìlà àwọn ẹ̀kọ́ olùkù Ibrahim alayhisalaam fi náà nígbà tó ń jọ adébáyé Ibrahim sínú sínú náà jẹ́ àwọn mẹ́lá tó náà náà wà bá tó wà ní ìjàpẹ́ adàbàrà kò náà sọ tó fẹ́ nípa náà kí ni Ibrahim sọ tán kọ́ wa kí ni wa kí ni Ibrahim sọ wọn hasbi Allah ọlọ́run ti kí ni o tóbi tó tó bẹ́ẹ̀ bí tẹ́sán wọn rẹ̀ ni àbí àbúdáwà ní ẹlẹ́kẹ̀ẹ́jì lámà ẹ́ àràbọ̀ àdàbí sallallahu alaihi wasallam bàtà náà ni wọ́n á ti tọ́ ẹ̀ tí wọ́n fún òun lé padà تقبل para بكر علي لما قرب إلى مكة المكرمة جاء ملك الجبال ملائكة وكذا سكيني واربع قل يا رسول الله قلت أنا ملك الجبال إمين ملائكة وكي pàdílásẹ̀ àtìgbàkà rẹ̀ ìlàṣẹ̀rẹ̀ òkúta méjèèjì mú kàfẹ́rí ń pàdé tí ó gbọ́dọ̀ tọ́ sọ̀rọ̀ àrùlẹ̀ so ìyẹn gbé máa dáa àgbọ̀dọ̀ pè wọ́n pẹ̀lú kí ni ó ẹ wà láwọn èèyàn wó láwọn ń ṣàdúrà yà màláìka Jibril ẹ máa fi yà Israfil wà bí hakim bí hakim ẹ ẹ bàtà bá ní ẹ wọ láì ní iná náà alẹ́pàdé ẹ̀ sẹ́kẹ́ ó ní ìfòrò náà rẹ̀ ẹ ti kẹ́ ẹ kọ́ sẹ́kẹ́ nígbà tó ní hakim yẹn ẹ lọ́pẹ́ ẹ sáré fi ìwà lẹ́bi tọrọ ni láà anta la tataju na dali o kata yẹ ko fi wọlé tọlọ kí ni o fẹ́ fi wọlé tọlọ sí wọlé khasan bi ta'atika lahu wa bi imanika lahu ọlọ́run wọn bá ní mo gbà fún bá ní ànábì rẹ yẹs wọn lá kí ni o ìgbà fún tí lé ní sábà pé iṣẹ́ wà nílẹ̀ kì í ṣe iṣẹ́ ìṣòro ìṣòro ìṣẹ̀jẹ̀ wọn lá ní gbà fún ní ànábì rẹ mo tẹ̀lé ànábì that's it so these are the things that a fi káàtà láti mú nígbà tó wọ́n fẹ́ lè ní sùkú ayọ̀rọ̀ sáà ó wà lọ gbé dín ìfapá tì wá ó wà sá sáà ẹsẹ̀ kó ti dín náà sẹ́mi pé tó ń tẹ́tọ̀ bá pé rárá yóò fẹ́ lè dín sẹ́mi ní ẹ bá kọ́ sẹ́ni àbí tèlè dín ní ọlọ́rọ̀ láàdùnkè bífọ́nì nàbí ìdàrọ̀bì a sọ pé ànábì ò lọ́la ló dání lọ́dọ̀ aláàrẹ̀ tó bá lọ ní ìnà ẹ tí nǹkan rùsùn fọ̀gọ́nà àbáàdọ̀hún àlàdà ó lè làwọn ànábì ọlọ́ àwọn alá fún wọn lọ́la lórí apá kan apá kan lọ ta ló fún wọn lọ́la àwọn bẹ̀tẹ̀ ọlá yóò rí ni wọ́n ń tasí sínú àbí wọ́n ń interrupt àbí wọ́n dá sí ètò kẹ́lẹ́ tó kí ilé tó àlá tábà wọlá rẹ̀ náà ó gbọ́dọ̀ má ṣe wọlá yẹn ṣé wọ́n lọ́ọ́ ju wọlá yẹn fún mi àbẹ́ tó fún lọ́lá rẹ́tọ̀ sẹ́ni pé tí ìlú bá yẹn sọ̀rọ̀ ni àbẹ́ mọ̀ káwọn sọ fún rẹ́tọ̀ ni sẹ́ni pé tí ìlú bá yẹn sọ̀rọ̀ ni sẹ́ni rẹ́tọ̀ kan lọ́wọ́ rẹ̀ ni yóò kàn pé àwọn security pé o private take care of me Say wọ́n lọ́ọ́ dúró dín corrector because they always sin every time àwọn abẹ́rẹ́ jùlọ bá níbi ṣètò lọ́dọ̀ dání ẹni tó dákì níta ẹni tó ṣe àwọn abẹ́rẹ́ jùlọ àdébí kò dání fún Allah subhanahu wa ta'ala hada la yambaghi walakin bi hubbi rasul wa bi ta'atihi pẹ̀lú ìfẹ́ tó ní sí àti tẹ̀lé tó tẹ̀lé ànábì àti ìgbàgbọ́ rẹ̀ sí Allah ó lè fi ìrẹ̀wọ̀lá ìgbàgbọ́ mi sí àwa náà. kọ́ọ̀kù tààrà gbọ́dọ̀ tí bàbá sọ ẹlẹ́gẹ̀ta láti ló ní ṣọ́ àwọn ó dá fún àìkúta àwọn àtọ́ àwọ̀sù ẹ̀ka ìsìn pàtàkì gan àìmọ̀ sáìsì ìjọba ẹ̀rọ ní ṣọ́ àwọn kọ́lọ̀ lẹ́nu wá sí àwọn àtọ́ àwọ̀sù ó ní gbogbo bàbá ṣẹlẹ̀ tó wà máa ń kan ṣoṣo ẹ̀hẹ́n àbí láyé dúzù ìyàwó kò tọ́ fún ẹni bẹ́ẹ̀ ìyẹn ní kò bá ní fún tó mọ̀ wà láti mọ̀ hádàlá ọ̀rọ̀sùnlá kí wọ́n ẹni bẹ́ẹ̀ máa nífẹ̀ẹ́ ẹni tí ń bọ́lọ̀ àtúntíṣẹ́ wọn sọ̀tà bóyá lè ti rí dára ẹ̀yà wọ̀nyí ana máa tọ́ àrọ̀sùnlá ẹni bá tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run wà wá hádàlá ó sì bọ́lọ̀ kò bá gbàgbọ́ rẹ̀ mu mu wà láàtù kó wá mú lọ́rẹ̀ tàbí ọmọ ẹgbẹ́ lọ́rẹ̀ mọ́nà ha ọ̀tá ọlọ́wà tí àtọ̀tọ̀ ìjíṣẹ́ ó tàkúrà wọn náà sọtí wà láwùjọ àkàràbà kọrí yìí kọ́dà tẹ́lẹ̀ bá jábá sùnmọ́ rẹ̀ jùlọ kò gbọ́dọ̀ mú lọ́rẹ̀ torí pé kí ni ó nǹkan kan ti gbà ní wọn kí ló bá ní wọn hàdàlá irú ẹni bẹ́ẹ̀ mú ọ̀nà àtúnṣe rẹ̀ sí kí ni sáìdì relationship tó wà láàrin àárín wọn ọ̀rọ̀ yẹn pọ̀ náà wọ́n tẹ̀lé ìkọ́ olùkọ́ tààrà ó lẹ́yìn ìwà náà ayé tó wà pé làtẹ́jù kọ́ wọn ọ̀rọ̀ ìrìnjọ kan yóò inú nàbẹ̀ lẹ́rọ̀ sùn níyì tí wọ́n ní gbàgbọ́ sọ́nà àtòjíṣẹ́ rẹ̀ yùwá dùnà tó wà máa nífẹ̀ẹ́ mẹ́tẹ́hàdàláwọ̀ rasùlà ẹni tí wọ́n àtòkè àtòjíṣẹ́ rẹ̀ ó wà lọ́kàn àrà òun kọ́lá bí kọ́lá bá wọn awọ àdìrẹ́ àwọn àbójọ́ ọmọ wọn awọ àṣẹmọ́ta wọn àbójẹ́ bí wọn awọ ti wá náà àbíkí àwọn ọ̀yà wọn ọmọ ìyáwó débi bọ́lọ̀ sọ̀tà O ọmọ ìyáwó débi kí ni kò débi ọ̀rọ̀ ẹ̀sìn wọn tó wá ti lọ lọ́kí ni sẹ́wọ̀n tó wọ́n lábá kọ́díyà kàtó lágbára kọ́díyà ẹnu ló wà ẹ̀sẹ̀ àkọ́kọ́ láyé òjìṣẹ́ àwọn subhanahu wa ta'ala tí bàbá rẹ̀ sọ pé ìyá àgbò rẹ̀ yà ìrẹ́ kí ni ìrẹ́ ọmọ mi ìrìkàdùmáàna agún ọkọ̀ yìí pẹ̀lú wa sáré ló wò ní ọlá lọ́dọ̀ ọ̀rọ̀ ṣé o lè o ní àná àti ẹ̀ka pé táìtù rẹ̀ ti sọ pálẹ̀ kan ní àwọn wà lóru sùn ara lè tìlà àkọ́kọ́ òṣìṣẹ́ ọlọ́pàá yẹn lálẹ́ lásìkò rẹ̀ gbogbo àwọn tí wọ́n gun ọkọ̀ pẹ̀lú àdábì lórí àwọn ni wọ́n ní gbogbo wáyé. alákòó ọkọ̀ ẹnu bàbá tó bá àgbọ̀ ọkọ̀ náà bí wà. àwọn tí wọ́n kọ́ ọkọ̀ láìsí ọ̀tọ̀ láìsí ti ayé yes. na wọn là kọ́kọ́ dání òjíṣẹ́ kìsà fún àdáni àdáni àdáni àkọ́kọ́ àdáni sóti ọ̀rọ̀ mìíràn máa rẹ̀ ọba nígbà tó sọ màdìpé wà kí ni pé kò gbọ́kọ̀ kò gbọ́kọ̀ kọ́ ní iṣu kò sí kí ni kò bá fún bàbẹ́ rẹ̀ ẹ ti gẹ́gẹ́ kò gbọ́kọ̀ yẹ oṣù wàhálà mi sọ fún láti gbà láti mú láì kí ṣe wọ́n tẹ̀ ṣe èmi náà ṣe kí ni èmi náà ṣe so bet ẹ mọ̀ wọ́n rí àwọn ti gbé àwọn ẹ̀kọ́pà kan bọ̀ tálẹ́ fífò ọ̀tọ̀ nìyẹn bet kò gbà ìgbàgbọ́ wọn ṣe kí ni torí pé ọ̀tá ta ni ọ̀tá àlọ́ àkọ́tọ̀ tá a bàbẹ́ rẹ̀ bàbá rẹ̀ sọ pé láásì mẹ̀lìyàn ẹ̀rìlá àárọ̀ ìmàmọ̀ mi kò sí gbàgbà kan lómi àfẹ́tọ́lọ̀ bá kẹ́ so ìyẹn ò ṣàǹfààní fún so ìyẹn àtàwọn àpèjú ètò pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ dá bàbá rẹ̀ á ní ìmọ̀sá àtẹ̀sà ìsàwọ̀ fúlàṣọ́tò à á rí pé àdáyẹrí àkòyí ọ̀rọ̀ ìgẹ̀gẹ̀ ni pé ojú mọ̀ máa dájú kò fà á ọ̀ràn yẹn ni ká bá òkèfèrè ọlọ́run sọ̀tà ẹ̀ lọ láti mọ owó ọ̀rẹ́ wò láti fi làányà ọ̀ràn yẹn ni pé wọ́n ní gbogbo ìyàrá ẹni tó jẹ́ ọ̀tá ọlọ́run tó fi hàn pé ọ̀tá ẹ̀rọ ọ̀tá àlá àtúntúnṣe rẹ̀ nù wà ìlà àwùrà àtúbọ̀rọ̀ fi hàn ẹ̀ ṣe máa ọmọ ya wá. gbogbo wa gbà etí àwọn èèyàn máa di ń sìn tán sọ fún sọ̀rọ̀ ní bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tó sọ fún wa etí àwọn èèyàn máa di gbígbà táwọn èèyàn tó lọ nobody is calling for war kò sẹ́ni tó propagate fún mi fún un bẹ́ẹ̀ táwọn táwọn àwọn sọ pé àwọn ìṣe kan náà èwo la lọ arọjú ayọjú náà tiẹ̀ yẹ́sì tí wàá bẹ́ẹ̀ gbà pẹ̀lẹ́ wẹ́kọ̀ máa wọlé máa rọra bẹ́ẹ̀ káwá ò dé ọmọ ìyá ìlú no tó bá jẹ́ pé ọ̀tá kẹfìrí ọ̀nì kò sì gbà fún àlá àti pé àtòjíṣẹ́ rẹ̀ ọwọ́ ń sàfihàn rẹ̀ kàmákọ́lá tààrà Ibrahim àdìsẹ́lá ó lọ́wọ́ ti sọ bẹ́ẹ̀ nípa nípa Ibrahim wà máa máa lò àtàwọn tí wọ́n pẹ̀lú wọn ọdíká láti láti oṣù àtún ó ń bẹ fún yí àpèjúwe tó dá ẹ fi ìbẹ̀rọ̀ yìí àpèjúwe tó dá láti إذ قالوا لقومهم والذين معه تطابق الرواية إذ قالوا لقومهم لجوت وصفاه أو جوم كيف وصفوها إنا براء منكم أو تدري أقوى بوسع يومي ẹ wọn bẹ máa ta kì í sáyẹn nìkan làbá ṣe o mo tẹ́ ẹ̀ tún ṣe nǹkan àbíṣe kí ni àbí èyí ò gbé egun kò sí kí ni kò gbé wọn fi ní egun lọ́wọ́ ẹ̀yin mo ṣe kálíbà mi ò nílé ráyè wá ah. ẹ̀yin káyè mi ò láìkì ariwo mi ò láìkì ariwo ká kí ni ọmọ kan náà wá kan náà gbogbo wa owó ni wọ́n rẹ̀ ah. wọ́n kí ni wọ́n ju àwọn sí ìjòkó yẹn fún wa náà kí ló ń ṣe yín so kàfáà náà wọ́n yìí mi dúró nílá torí pé abọ́bàbọ́sẹ̀ kú lọ́rọ̀ yìí àti báyìí sí àti tẹ̀lé ní àti tẹ̀sí wà bá dà àbẹ̀yìnàná wà bẹ̀yìnàkún àdàwà wọ́n bá lọ́wọ́ torí bẹ́ẹ̀ bá fọ́lọ́wà tó díṣẹ́ rẹ̀ tẹ̀sí sàfihàn rẹ̀ ajẹ́kọ̀ ọ̀tá ni áwò àbàná láíláí ń tá ń tẹ́ ti torí ẹ̀ta ẹ̀dá ni pé àtàtù mi nù bì láì tẹ́ bá ti bà fọ́lọ́wà lórí rẹ̀ ẹwù islam subhanallah kèfèrí àti ìjẹgún ọgbẹ́rẹ́ tí ìjẹgún ọrẹ́ níìsì tó bá sí islam níìsì níìsì ó ní kí nù ha anẹ́gbọ̀n Muhammad níjọ́ tí ẹ̀rù ní kẹgbà islam ó wá rí ẹwà rí ẹ ó wá lókè ha àsìnú wà lánàá wà láti jọ ẹ tó ti yé ó wá gba ìtanràn rẹ ní ó wá gba ìgbésí rẹ lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́ kò wá mẹ́rin dáadáa ó fi tara gbà á without even inshallah to let's ó fi tara bèrè lọ́wọ́ àdàbà Muhammad Umar wá bínú Umar wá ṣe kí ni ó wá bínú kò lè kí yàwó ní ìwà tẹ́sítì ànábì ni mi fẹ́ fa ìtẹ́rẹ́ wá fẹ́ kẹ́kọ̀ọ́ mi fẹ́ fún wa. so ìgbà tí yàwó ní yẹn tó wá mẹ́sẹ̀ láti rọfáńdẹ̀ rọfáńdù àdàbà Muhammad Umar ò fara mọ́ o ó yọ ìdàgbà ó ṣe ọlọ́run gbogbo bàtí ni àwọn alágbàwòrán tún máa fọwọ́ pa ẹ̀sìn lójú kọ́lá àwọn yóò tún máa ní ẹ̀sùn tá mẹ́rin àwọn káyẹ̀sì ẹ ti fẹ́ràn àṣí tí wọ́n ti pọ̀ jù náà kí wọ́n á ní kójọ kéèkì kò wọnú bá ẹjẹ́ kan kọ́ lẹ́wà tó wáyé kan kọ́ lọ sí bá kójọ kéèkì ẹ̀rọ ìgbé àti sọ̀rọ̀ ìṣúlẹ̀ ti sọ̀rọ̀ wọ́n ti fi òdodo ẹ̀sìn rẹ̀ wọ́n ti ní questions kan wà tó yẹ ká tẹ̀ gbé wa lórí kéèsì yẹn kan talent tó aṣọ kúfùrù ní aṣọ kẹfìrí ní aṣọ chọ́ọ̀chì abẹ́ẹ̀rí gáàdì àti gáàdì náà náà fọ́ àyàmọ́ lò àwọn alọ́fẹ́ Islam ẹ̀tọ́ ti ẹ̀tọ́ ti christianity ti ṣẹ̀tìlẹ̀ tó ń dà náà èyí wọ́n kọ́ ọ̀sọ́pọ̀ ọ̀gá àbí òun ó lè ní àmọ́ òun ní yọ kí ni o very simple things tó bá náà wọ́n gáàsì rẹ̀ ní sẹ́yìn pé àbí ẹ̀tẹ̀tẹ̀ very simple arithmetic ẹ̀mọ́jà kúrò rẹ̀ so alẹ́kọ̀ọ́ ọmọ yẹn sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ wọn lọ́sọ̀ fún wọn máa rẹ̀ á wọn á máa máa fi ilẹ̀ lẹ̀ ntọ́ka òbí láti dáná mú kó wá wọ́n tẹ̀ nípò ntọ́sọ̀ fún mi pé kó bí mi dáadáa ọ̀rẹ́ mi kékeré kó béèrè gbèsè rẹ̀ dáadáa ọ̀rẹ́ sọ fún mi ah, náà dáa á nà fún ẹ̀jọ̀ ẹ̀ náà tètè máa san owó wọn ẹgẹ́ rẹ̀ yẹ́wọ́n ti wá wọ́n ti ti ha ẹ̀dá nìyí. أشهد أن لا إله إلا الله وأشهد أن àkùjẹ́ ìkùsẹ́ni tí lọ sí sọ́sí àwọn àlànà lábàbí àdúgbò ọ̀rọ̀ mi ṣe mo ti ń wá ìwà ẹ̀ tipẹ́tipẹ́ rèé tí mo ti ń sọ́ọ̀nì lára rẹ̀ àgbà tí mo bẹ̀rẹ̀ wò lórí tí mo bá rẹ̀ ẹgbẹ́ ọ̀tá nípa sọ̀tún tí mo bá lọ adájọ́ ni ìyá ọ̀nà ìrẹ̀ ọmọ ìwọ lọ́wọ́ àwọn òdìdè ń sìn sọ́ọ̀rí dàbídù tàbí kó fún paratá lórí sàn gbèsè fún ọwọ́ àwọn fún lóṣù mọ̀ dàbídù kì abọ́ márùn ni àjẹ ọlọ́fun abọ́ márùn rẹ̀ wọlé lọ́rọ̀ mọ̀ fún mi ọwọ́ àti òfin abọ́ kàkún ọ̀la àti tó máa bá kàkún èmi la bẹ́ẹ̀ fún mi ọmọ tó àgbà bọ́ kàkún yóò máa jẹ́ compensation tí wọ́n ṣe kéde ọ̀tẹ̀rọ̀ráìsì rẹ̀. ẹ̀wọ̀n lẹ́yìn alábìyí sọ compensation ẹtí kẹ́lẹ̀ lẹ́nu ni ẹ ó pariwo ní adájọ́ mo fẹ́ gba ẹ fẹ́ má pè mo fẹ́ gba ẹ ẹ má pè ló pọ̀ kọ́ báyìí ìbanilóko jẹ́ fẹ́ẹ́ gba kàhẹ́ẹ̀ so ó banilóko jẹ́ ànábì fún un ní abọ́ kan sí abọ́ kan yóò bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ pé ọ̀tẹ̀rọ̀ láìsẹ̀ ọ̀fà sọmọ lọ́rùn ọ̀pariwo tí ọ sára kọ́ wá gírí kọ́ wá kàkà. Hàrà wúwọ́ sọ̀rọ̀ hàrà ní ẹ̀ṣẹ̀ ní tẹ̀lé ẹ̀dùn Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn abẹ́rẹ́ sàrẹ̀ sọ̀rọ̀ ṣáàlà. Ẹ bá dùn kọ́kọ́ àbí àdàpọ̀ àpẹ́ kí a tó bẹ̀rẹ̀ ṣáàlà àpẹ́ kí a tó bẹ̀rẹ̀ àbúrò ìjìyà ìwà àgbẹ̀ wọn lọ sí ilé ọ̀sẹ̀ kan. Ìtàwọn ṣáàlà tí wọ́n máa ti ní kí àsìkò tó lọ́wọ́ lẹ́jà àmà tàbí kí lẹ́yìn bẹ́ẹ̀ ti torí pé àwọn àkáwéjì kan wà wọ́n tún wá ní lẹ́fù aládìyẹ náà gírèdì ni wọ́n frictions wọ́n pín anáta pín torí àwọn kan gbà pé Gulam Ahmed òjíṣẹ́ ọlọ́run wọ́n sì gbà pé Ànábì wa Isa àyẹ̀sẹ̀lẹ̀ kó sí kí ni kò kú wọn ò pa ẹ̀ parabọ̀ ṣe ẹ ti gẹ̀rẹ̀ so wọn kọsífáì wọn kọsífáì rẹ̀ bára ṣe pàmẹ́ àwọn sọ pé kò sí kíni wọ́n ló kú sọ́rí wọ́n ló kú sábúrà àbí kò sí kíni sọ wọ́n ló kíni ó kú wọ́n ti pa so wọ́n kọ̀ mẹ́bà so wọ́n ti padà wọ́n ti lọ so wọ́n láwọn kí ló sáré rẹ̀ wà ní India ó wà pé kàwé ṣe ti náà sọ́ńtà yìí so ti which is gbólóyè o tọ́lá gbólóyè o tún ọmọ prove evidence lórí ẹ̀ gbólóhùn yẹn wà ó contradict a clear text nínú kí nínú àkùrán tó láti lè sa ìkùrán fọ́ so ìlà ẹ̀ríkọ́ náà ò tiẹ̀ ní fẹ́ kírun ní masalasi yìí àmàdé ò kírun lẹ́yìn kò dára má dì tí má kírun lẹ́yìn ordinary jama jama mùsùlùmí ẹ ti gbé àwọn lówà àwàjì bẹ́ẹ̀ ti kọ́ńkọ́ à yóò dé àfàṣẹ. Thank you ṣéwù tó lọ sí bí kánúmà òkè àgbàdá ìgbìyàn akàn sọ́lá ìlàwà ẹnìkan sọ pé fífọ́ sí wáàsí fún ẹni kọ́lá tó bá gbọ́ lórí pé sọ fún pé ìfúnṣà ah, tó kó sí wáàsí fún ẹni bẹ̀ wọ́n pè sí tó lè torí kó fẹ́sí wáàsí fún wọn kó lọ síbẹ̀ ọ̀nà tí a lè gbà pàmò lákèésí tó ti ń ọ̀nà tá a lè pé àwọn ọ̀dọ́ lákèésí ó pọ̀ dáadáa kí ló gbé Ànábì ní alhalalu bayyinun sallallahu alaihi wasallam wal haramu bayyinun aláìwò ojúmọ̀ arábọ̀sí kò lè ojúmọ̀ wà bẹ̀ ìdáhùn máa mú oòrùn ṣẹlẹ̀ láàrin àwọn ọ̀rọ̀ ojú kẹsí kí ni ó wà ń bẹ̀rù ó wà ní gbogbo ẹni bá lè sá fún ìrújú tí ẹ bá mú pẹ́ńsù lọ́wọ́ black pẹ́ńsù kékeré báyìí tó wà lọ́wọ́ tó ń sọ kí làwọn yóò wọ́n sọ wọ́n lù bá sí dà èmi lọ yọ sọ pé bá sí dà tó kí àfa kò lọ ebi ká lẹ́la yìí kò bá mọ́ rárá kò dé kí kò bá mọ́ rárá ìjọ tó wá sí kánẹ́bà ìjà pè wọ́n pé lónìí o àfẹ́ gbé wá sí wá ìta ni èdè ó ìlà àṣẹbí ẹ̀rọ bíga

àwọn àkídà àdìsọ́kà ìṣúlẹ̀ tó mọ̀ tí ń ṣe púpọ̀ lọ yẹ wọ́n lè kó wa ẹgbẹ́ tí káwọn yẹ kan kọ́kọ́ kó wa sínú ìrújú tó clear dáadáa ní pé tọ́rẹ ṣe wà sí fún yàn ẹ̀pàdé ẹ̀pẹ̀ wọn pé wà sí kí ni ó wà kò ní jẹ́jọ́ kí ni so ìjòkó ń bí kí ni ẹ̀gán hara? so ti ìjòkó ń bẹ̀ ẹ̀gán kí ni so wọ́n wọ́n pé àwọn afọ àná ń bá wọn síde carnivals wọ́n ti wá ní wọn síde carnivals so sísẹ́lẹ̀ ọ̀pọ̀lá ń bá àwọn afọ àná ìfẹ́ lọ́ba wọn sí i so adébẹ̀ yẹn lè lọ sí wàásù wọn ti yóò kúrò ẹ̀dẹ́dẹ́ pọ̀ wọ́n ti wọ́n pọ̀ so pé carnival yàtọ̀ sóòpù bímọ ìkankan náà lè àìlè ṣe ojúlówó kíni ẹ̀bọ̀ yìí. اللهم صل وسلم سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت